الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراق بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أخرجه البخاري عبد الله بن عمر لما سايوتن سي أتوا عجيب بارح أجوب وقاوة وصحابة النبوة محمد صلى الله عليه وسلم àní nàbí yìí sallallahu alayhi wa sallam ni mo gbọ́ kí ànábì sọ fún wa báyìí pípé al-kaba'iru àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run al-ishraku billah àkọ́kọ́ wọn ni kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wọn máa pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ǹjọ́ yà wá lọ́dọ̀ Ọlọ́run ká máa wá lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ó jẹ́ èèyàn ni ọjà àlìjànú ni àbẹ́ ìtọ́jú ẹ̀ tún mú bíi agọ̀ àti tútù lọ́wọ́ èèyàn máa lọ tọrọ ọmọ lọ́wọ́ odò lọ́wọ́ òkè gbogbo ntẹ̀yìn bá ń lọ tọrọ lọ́dọ̀ tí ó yẹ kó tọrọ lọ́dọ̀ lọ́n tí ń tọrọ lọ́dọ̀ ẹ̀dá lọ́dọ̀ ẹ̀ńtọ́lọ́ǹdá lọ́dọ̀ ntí wọ̀gán jù lọ olùwà ni ọmọ ànábì adama lọ ga gbogbo ńta dá ìwọ lọ gbó òkè ìwọ lọ gbó odò nǹkan tó wá pé odò ni ó gbọ́n ní ọmọ àfi kẹ lóòkè ní bùkátà yóò tó bíyá ọlọmọdé kọrọ odò jùlọ wà lọ́wọ́ o torí náà ọba gbogbo yà ńlá ńlá ẹ̀ṣẹ̀ òun ni kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lọ́mọ́ta àyọ̀ wá ń bí ẹbọ o èyí tó kéré ń bẹ àti èyí tó tóbi o. wàhálùkù kò lè wá àlìdẹ yìí ẹ̀rí nù ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ òní kéèyàn ọsẹ ìyá ṣe bàbá o kéèyàn ọmọ gbọ́ tàwọn òbí rẹ o kéèyàn hùwà tó bí ó fi ṣépè fún o gbọ́ nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni lọ́dọ̀ ẹni tí ń ṣẹ̀yà ń ṣe bàbá ẹ̀ṣẹ̀ rẹ̀ ò kéré nínú ìsìlámù ọ̀nà nẹ́bí fi kà á lẹ́yìn tá nẹ́bí ka ẹ̀ bọ̀ tán ó ní ọ̀kóókó àlewà àlejò èèyàn ṣe àìlójútì sí bàbá àti ìyá rẹ̀ èèyàn ṣe ìyá rẹ̀ kọ́ṣẹ́ bàbá rẹ̀ èèyàn mọ́tẹ̀ láti àwọn òbí rẹ̀ lópin ìgbà tí wọn bá ní ó ṣe ń tọ́kọ ti ọlọ́run. ee ara ń tà nẹ́bi sí kìlọ̀ fún wa ká sọ̀rọ̀ débẹ̀ òun náà ǹdẹ́yìn àbí ẹlòmíín ń sẹ̀yà tẹ bàbá lọ́nà tí ó mà nẹ́bi sallallahu sọlọ ní ibi dandan ọlọ́run kọ́ máa bẹ́ni tí ń búyà àti bàbá èèyàn máa búyà máa bú bàbá ńláńlá ni o àwọn wa béèrè pé nígbà tó rí èèyàn dàrú yóò ṣe wá rí ìyá rẹ̀ yóò máa bu yóò ṣe rí bàbá rẹ̀ yóò máa ṣe kínní yóò máa bu ànábì níbẹ̀ ni gbogbo ẹni wọn bá bú ìyá wọn ìyá tí wọn wá torí bẹ́ẹ̀ tí wọn bú ìyá tiẹ̀ náà ìwọ ló bú ìyá rẹ̀ gbogbo ẹni tí bàbá ẹnìkan ò fi lẹ́nu láti bú àwọn náà wà náà ẹbí bàbá kan ló bí wọn náà wà náà ó bàbá tiẹ̀ náà òun ló bu bàbá rẹ̀ ànábì ló ń o sọlọ́gbọ́n òun náà ká mọ̀ yín ọ̀nà iná ọ̀nà tó lè fi ṣẹ̀yà tẹ bàbá rẹ̀ òun ni kó dọ́mọ ọ̀sẹ̀ tí ó máa kókún mà wá bá bàbá àti ìyá tó bí ọ ìfẹ́ ńláńlá ni o sọ ẹnu rẹ o lọ́ba sọ máa yanu pàgọ́ máa bú bàbá ẹnìkan máa bú yẹ ẹnìkan ìwọ ló ń bú rẹ bí wọn bá bú rẹ padà o ìwọ ló bú bàbá rẹ bí wọn bá bú bàbá rẹ̀ padà o. wọ́kọ́tulù náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun ni kéèyàn pààyàn kẹ́mi ọ̀tẹ̀ ọwọ́ rẹ̀ bọ́ a kì í ṣẹ̀ṣẹ̀ tó kéré o. olúwa ní inú ta lè torí ẹ̀ fi yàn jóná jahannama òun ni kẹ́mi pàtàkì jùlọ ẹ̀mí mùsùlùmí ọgbọ́ lọ́wọ́ yẹn o èèwọ̀ ni kéèyàn pààyàn o wàlìyẹmínú gàmú wàlìyẹmínú algamos àti ìbúraarọ ẹrìgbẹ báàbù tá n kà bọ aliyami nurgamus nínú jẹ aliyami nurgamus wọn ni hiya lẹti dẹgbẹmí sọsọ ìbáha fèlè ẹsùnmí túmọfìnà ìbúra tí ó tìyàn wọnú ẹsẹ ọwá ní máa ń bẹ yóò tún tìyàn wọnú iná wọn là nẹbi júwe fún wa bí a kà lánàá sallallahu alaihi gbogbo ẹni tí ń gbowó olówó tí ń gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú wàláì láì tàláì tó sì mọ̀ pé ọlọ́ ń pa ànábì ní aliyẹmí ẹnìlúgàmọ́sù ni ọ inú ẹsẹ̀ nìkan tí ó ti ọ rí o kọ́dà yóò ti ọ wọ iná o ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀ o wàfi riwaya tí inú ẹgbà wa míì ana arabiyan jaa ila jaa ila nabiyyi sallallahu alayhi wa sallam wọn ní lárúbáwá ara òkò kan wá bá nàbí ńjọ kan sallallahu alaihi wasallam ọwọ ni ya rasulallahi mal kaba'ir wa nàbí àwọn ìwòlẹsẹ ńláńlá dákun júwe wọn fún mi o qala nàbí dá lóhùn pé al-ishraku billah gbogbo bí tá nàbí ti máa ka ìyá ńlá lẹ́sẹ̀ àkọ́kọ́ tí kò máa kà náà lẹ́bọ̀ dákun èèyàn máa yà wá nínú islam ẹ lọ́ọ́ pa ẹ bọ́ tì ẹ̀ṣẹ̀ tó lé débi tọ́lọ̀ ń bínú wọn ní forí jiyàn bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ wọ́dọ̀ ọ̀hún kò sáforí jìn fẹ́lẹ́ bọ́ o gbogbo à ń so nǹkan mẹ́lẹ́ à ń so nǹkan mẹ́lẹ́ à nǹkan mẹ́lẹ́ ẹ̀bọ ni o ẹ̀bọ ni o gbogbo à ń lọ gbé kan sórí ta mẹ́ta ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ funfun epo pupa mùsùlùmí ò wà ń bẹ́ o kọ́dà bí wọ́n bá láàjò làwọn fi ṣe fún ọ tó lè kó báyà lọ́dọ̀ ọlọ́run o mùsùlùmí lọ sàárè máa lọ pé àwọn tí ń bẹ nù sàárè ẹ bọ ní o kọ́dà bí wọ́n jẹ́ àfa kọ́dà bí wọ́n jẹ́ wòlíì kọ́dà gbọ́dọ̀ pé ànábì ọlọ́run àbí ọ̀tán sọlọlọ ọ̀rọ̀ sọlọ olúwa lóun ọ̀yọ̀ ń dá kọ́dà kẹ́ ẹ pé ànábì ọlọ́run ìní ọlọ́run ni ẹ pè é torí náà gbogbo ọ̀nà làǹdàbí fi kìlọ̀ fún wa o kò sí ẹsẹ̀ tó tó gbogbo ẹsẹ̀ yòókù ọmọ tó lẹ́yìn rẹ̀ ni o yẹn bá pè nǹkan mí lẹ́yìn ọlọ́run olùgbé oyin o tọ́ al-ishraku billah ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run kọ́lá fún màmá àgà arákùnrin yìí ni lẹ́yìn yìí òun kọ́ èwo ló tún kù kọ́lá al-yaminul gamus tó ní ìbúra èké ìbúra rọ́ kóòtù wàmàlìyẹmínul gamus ó ní mo béèrè pé ìwà nẹ́bí dákun kí ni ìbúra arọ́ fi owó pé á jìnà sí pẹ́sẹ̀ ńláńlá nìyí ọ̀la alẹ́bí ẹ̀kọ́tọ́ ti rúmẹ́lẹ̀ rí ń mùsùlùmí ọ̀la ẹni tí ń fi èpè àti rọ́gbà owó olówó tó ló ń gbọ́n yá ẹ̀sẹ̀ àwọn alájì ní bá ti búra fáwọn oníṣẹ́ wọn má bèrè ìwòyàn ni ẹlòmíì tí wọn máa wí inú rẹ ó sì tún máa dùn pé àtàfà ni wọn láti pẹ́ wà láì fún wọn ẹ bá ti bá ti fẹ́ wà láì nísìnyí àwọn gbà pé rọ́rọ́ òdodo lẹ́ ń sọ bọ́n bá torí yìí tọrọ lọ́gbà ń bẹ̀ kọ́bọ̀ lọ́gbà ń bẹ̀ ànábì ní ìmú ìyàwó náà ni o ọlọ́nkọ́ sọ ń bẹ̀ o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم